Hmm. ọmọ ẹni lòní ọmọ ẹni lọ́la bíná bá kú afẹ́rú bojú bọ́gẹ̀dẹ̀ bá kú afọmọ ẹ̀rọ pò báládé ọ̀bà sílé mọ́ ọmọ wọn ní jogún ẹbu àmọ́ púpọ̀ náà mọ tá à ń bí sáyé lóde ìsìn kò yẹ ká jẹ́ kán gbá kàtà wá tá a jóbi wọn àṣà tí wọ́n ń dá nísìn ó ti lé lọ́gbọ̀n ọdún ah ọmọ mi ò lè lọ gbọ́dọ̀ ọmọ mi mi ah no no no ìtọ́ arúgbó náà máa bá mi tọ̀. ayọ̀ ọmọ elékìsí àti ẹ̀pọ̀ ju tọmọ olówó lọ a sì ní kẹ́kan kó di méjì láéláé àwọn òbí wa àwọn ẹ̀gbọ́n wa àtàwọn ọmọ wa tá a fẹ́ kàn jìyà ọmọ tá a bí ń lé ọlá tá a tún tán tọ̀ là kì jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn mọ̀ pé èèyàn jìyà kéèyàn tó dọ́lọ́lá láyé ni àwọn gangan wà máa fọ̀ látara wọn ṣeré ǹjẹ́ ó ti yẹ kọ́mọ wa tiẹ̀ lọ gbé lákàtà àwọn òbí wa àbí ó yẹ kó lọ gbé ń bẹ̀ torí ẹ̀kọ́ ayé kìí ṣe téèyàn dúró lójú kan téèyàn kọ́ èèyàn máa kọ́ káàkiri ni travelling is part of education ìmọ̀ rìnrìn àjò káàkiri ó jẹ́ kéèyàn gbóríṣiríṣi èdè oríṣiríṣi ẹ̀yà lèèyàn ọ̀bà tó èèyàn ó sì tún mọ bọ́n ṣe é ṣe láwùjọ tọ́rọ́ mo ò rí ìyá rí bàbá rẹ̀ kọ́ mọ́ lóun rọ́ lọ́hùn ẹ́písòdì lè tó bíi mẹ́fà àmọ́ ẹ̀ ń bá lè farabalẹ̀ kó wò ó yóò tún mọ ọ̀nà wo ló ṣe yẹ ká gbà tọ́ àwọn ọmọ wa ọlọ́run ní jẹ́ a ṣiṣẹ́ ẹlòmíì jẹ́ o